أخطأ به كل قوم أي إنه سبحانه وتعالى فعل بعلمه الذي به أحاط كل شيء بماله بركبه إني ọlọ́run bá fi ń lè pẹ̀lú wa ní gbogbo àyè bí kíbi tí a bá wà ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú pàápàá rẹ̀ torí délé nínú àwọn ẹ̀rí èyí tó múni mà ìpè tí abá sọ pé ọlọ́ba ń bẹ pẹ̀lú wa ní gbogbo àyíká yìí ó ń bẹ pẹ̀lú wa ní pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó fi rọ kiri ká gbogbo nǹkan kìí ṣe pẹ̀lú pàápàá rẹ̀ ẹ̀rí eléyìí nínú àwọn ẹ̀rí yìí òun náà ni pé fa inna Allaha qad wasi'a kursiyyuhu as-samawati wal-ard dájúdájú àti mà ipe ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa ọ̀fẹ́ tayọ àwọn sánà ó sì fẹ̀ tayọ àwọn alẹ̀ ìwọ tí ó sì ń fi ẹnu sọ yìí pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pápá rẹ ní ibi tó wà lórí èpẹ̀ sọ̀nà kórí èpẹ̀ ni wọ́n wà àní ìtìsí àgọ́lá rẹ lásán ó fẹ̀ tayọ àwọn asánà méjèèjì àti gbogbo lẹ̀ méjèèjì báwo wá lọ náà ó sì bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pápá rẹ nígbà tó ṣe pé ìtìsí àgọ́lá rẹ lásán ọ̀fẹ́ ju gbogbo àwọn sánmà àti gbogbo àwọn alẹ́ lọ. wa huwa alladhi yumsiku as-samawati wal-arda an tazula ṣebí ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ṣe é pé ó di sánmà ó di àwọn sánmà àtìlẹ̀ mú kò jẹ́ kí wọ́n wó kò jẹ́ kí wọ́n yẹ̀ báwo wá ló ṣe lérò wípé àyè kan máa bẹ lórí èpẹ̀ tó lè di ọlọ́run ọba mú ọlọ́run ọba ló di àwọn sánmà àti ilẹ̀ mú ibi kí wọ́n má yẹ pé kí wọ́n má wò ǹjẹ́ báwo ló ti ṣe lè bálàkà ìmọ̀ kí wọ́n wá máa lérò wípé àyíká lè bẹ lórí ìpẹ́ tó ṣe ipò lè di ọlọ́run ọba mú ta'ala Allahu an dhalika uluwan kabira ọlọ́run ọba ga eléyìí lọ ní gíga tó pọ̀. wa yumsiku as-samaa an taqa ala al-ardi illa bi idhnihi rẹ̀ iná ló mú kí sánmà ọmọ kọ́mọ wó lulẹ̀ ìyọ̀ǹda ọlọ́run ló mú kí sánmà ọmọ wó lulẹ̀ ọlọ́run ọba tó ṣe pé pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ló mú kí sánmà ọmọ wó lulẹ̀ eléyìí àmọ́ ẹ̀mà dájú wípé ọlọ́run ọba wa yí báyìí ọ̀tayọ ẹni tí nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ lè rọ kiri kárẹ̀ ọ̀tayọ ẹni tí nǹkan kan nínú àwọn nǹkan tó dá tó lè rọ kiri kárẹ̀. Subhana wa ta'ala ẹ̀yin ọ̀rọ̀ wọlé tá à ń kọ́ tá a bá kọ́ ilé tán a máa ṣe àjà fún ilé àjà tá a ṣe fún ilé yẹn ó ní iye ìgbà tí àjà ó fi máa bẹ láàfíà tí ò ní máa lẹ nítorí wípé látàrí wípé atẹ́gùn fẹ́ látàrí wípé ìkan bẹ ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan kòkòrò jẹjẹrẹ wọn a pákó yẹn wọn kó yẹn adé pé kò wúwo mọ́ atẹ́gùn ọ̀fẹ́ sí ni fi àjà ilé yẹn títí tí ó fi jíjọ́ kan tí ìjì burúkú ọ̀fẹ́ tí ó gbé àjà ilé lágbèpọ̀ tí ṣe dànù ládàgà ọba wa dá tó fi ṣe àjà fún ilẹ̀ ẹ̀yin náà wò dáadáa níbo la ti rí gbígbé atẹ́gùn fẹ́ ìjì burúkú jà ìpalára wípé ìdíje burúkú jọ wọn apàtàmàyà subhanallah eléyìí ni ẹ̀dá ọlọ́run àwọn ẹni tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run faruni madha khalaqu min dunihi ẹ fi hàn wá kí làwọn dá yàtọ̀ sí ntọ́lọ̀ ń dá ǹjẹ́ lómi ìjọ yàtọ̀ sọ́nà wà dá nǹkan bí wọ́n dá nǹkan kan ọlọ́run bá ló di sánmà ó ní òjò ọjà bọ́ọ̀lù tí sánmà bá wá ń já bọ́ọ̀bọ̀ láti wá dálulẹ̀ ẹ dákun dálo lè dádó kò sẹ́ni tó lè dádó. nínú táwọn kèfèrí tí wọ́n ń tọrọ lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam láti fi mọ̀ ipá anabi ọlọ́run ọba ni wọ́n ń tọrọ àdánwò wọ́n ń tọrọ àmì wò wọ́n ń tọrọ àrító fìtínà wọ́n ní ọ̀tún kẹpọ̀ àlẹ́ iná kí sàfẹ̀ mí nà sàmá ìkàmá zàmìtà àbí kó tiẹ̀ jẹ́ kí abala kan nínú sánmà kó wólu wa gẹ́gẹ́ bó ń ti ń dẹ́rù bá wa wípé abala kan nínú sánmà lè wólu yìí kọjá kárì kọjá lù wa subhanallah tí abala kan nínú sánmà bá wa já táwọn lè tẹ́rì gbà wọ́n lè tẹ́rì gbà wọ́n lè tẹ́rì gbà ṣùgbọ́n àwọn kẹfí tẹ́rì yẹn àwọn ọmọ apá wọn pé ànábì ọlọ́run ọba níjà ni pẹ̀lú tí wọ́n lérò pé kò lè ṣẹ pẹ̀lú tí wọ́n lérò pé kò lè ṣẹlẹ̀ tó a ti mà kọ́nà lọ́rọ́ àwọn ànábì rẹ̀ ọlọ́run ọba tó ti rán àwọn ànábì rẹ̀ yẹn tí ànábì bá fi ọlọ́run ọba búra pé nǹkan kan ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà ni tí ànábì bá fi lè búra yìí pé sẹ́mọ̀ ọ̀yà lòyìn wàláhì ọ̀yà lòyìn tẹ́ẹ̀sì tún ní rí ojú ibi tí sọ́mọ̀ ti yà subhanallah torí de eléyìí báyìí ọlọ́run ọba ló mú sẹ́mọ̀ lọ tí òjò já tí òjò já lulẹ̀ torí tó bá já lulẹ̀ gbogbo wa parẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ pa wa rẹ́ kó tó dọjọ́ kú wa nígbà tó jọ kú kálukú bá tó yóò kú nígbà tí kálukú bá sì kú yóò ju ìyá tó gbélé ayé sí ẹlòmíì láti ayé bí ní máa rámì ẹlòmíì kò sí ní rìtì àbí nínú sàárè kẹ́ẹ́ bó tẹ́tí gbogbo kálukú wa náà ní láti tí kú bá ti dé ló ti mọ bó lọ lọ inú màlẹ́kà ọlọ́àgbẹ̀mí rẹ̀ ibẹ̀ ló ti mọ ọlọ́run jẹ́ kí wọ́n má jẹ́ àwọn màlẹ́kà àyà àwọn ni wọ́n gbẹ̀mí wa àwọn màlẹ́kà tó pé ní tí wọ́n fa àwọn sọ ni kí wọ́n máa fi àjẹ àwọn ọ̀daràn ọlọ́run má tètè wá bẹ́ẹ̀. ọlọ́run ló di sọ́nà tí ò jẹ́ ọjọ́ àlùlẹ̀ wọ́n mi ní ẹyẹ dín àǹtakó màtìsẹ́máàkù wà lọ́ọ̀kù àmìrẹ̀ nínú àmì ọlọ́run òun náà ní pé àti sọ́nà àti ilẹ̀ ìkíníkejì àti sánmà àti ilẹ̀ èkíní kejì wọn àti ọlọ́run ọba ni wọ́n fi ń ṣiṣẹ́ sẹ́yìn kọ́lọ̀ ga ju gbogbo bá ti lè rò sánmà gan-an àti ọlọ́run ọba ní tẹ̀lé ilẹ̀ gan-an àti ọlọ́run ọba ní tẹ̀lé àwa wá ń kọ́ táwa la tóbi jù ní àbí ilé sánmà táwa la ga jù ní àbí ilẹ̀ tọ́lọ́run ọba bá ní kí sánmà ọrọ̀ jù àrọ̀ jù tọ́lọ́run ọba bá ní ó tó bẹ́ẹ̀ kò ní lé ẹ̀ka kan gan a drop of water kò ní kùn subhanallah tọ́lọ̀ ọba bá sì ní kọ́ máa rọ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti sàdúrà tó kò ní rọ̀ tọ́lọ̀ ọba bá ti kọ́ rọ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti jọ́dá àrà tó yọ rọ̀ torí pé kíni àti sẹ́mà àti ilẹ̀ àti ọlọ́run ọba ni wọ́n ń tẹ̀lé ní ìgbà tó tó bá fi rọ̀ ọlọ́run ọba máa sọ fúnlẹ̀ bí kò mú irúgbìn jáde àmújáde ilẹ̀ ọ̀fẹ́ gbẹ̀tìra wọn ibì kan amú irúgbìn tó dùn jáde ibòmíì amú irúgbìn tó korò jáde ibì kan irúgbìn tí a pọ̀ jọjọ ibì kan irúgbìn àkéré títí ta ló ṣe bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin ẹgbẹ́ kan náà wọ́n ti dọ̀mú ibì kan náà wọ́n ti tira wọn odò ó sì ń sàn láàrin láàrin oko méjì ta ló ṣe bẹ́ẹ̀ Allah ó pàṣẹ fẹ́lẹ́ yìí pé kí àǹfààní rẹ̀ ọ̀pọ̀ ó sì pàṣẹ fún kejì pé káǹfààní rẹ̀ ó kéré subhanallah torí ẹ nínú àmì ọlọ́run ọba òun náà ní pé àti sẹ́mà àti ilẹ̀ àtẹ ọlọ́run ọba wa ni wọ́n ń tẹ̀lé torí de eléyìí kò ṣe déédé kó sọ ikú ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ ní gbogbo àyíká yìí ọ̀dọ́gba kó sọ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pàápàá rẹ ní gbogbo àyíká yìí ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ń bẹ pẹ̀lú rẹ ní gbogbo àyíká yìí pẹ̀lú ma rẹ ọ̀dọ́gba eléyìí ni ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa ìpè àdìsọ́kàn rẹ̀ lẹ́yìn eléyìí àwọn tó wá tẹ̀síwájú wọ́n ní foxlot eléyìí tún ní ẹ̀kọ́ mi waqad dakhala fi dhalika al-imanu bi annahu qaribun mujib ó tún ti wọnú ń tàṣọ yìí ń tàṣọ nípa pé ọlọ́run ọba wa ó ń bẹ pẹ̀lú wa ní gbogbo àyíká yìí pẹ̀lú màá rẹ̀ tó ń ti rí pé òkè àga ọlá rẹ̀ ló wà ní òkè gbogbo ẹ̀dá tó dá eléyìí ọ̀tá kókó tún ju kàtọ́rùn wa lọ tọ́lú tún wọnú rẹ̀ wípé ọlọ́run ọba wọn kọ́ ọba tó súnmọ́ ni mojib ẹni tó bá pè ní a àpò oríire tá a jẹ́ mùsùlùmí ọba tá à ń sìn Allah ó súnmọ́ wa púpọ̀ ọlọ́run ọba ò sí wa wípé ìwọ wàá máa ṣàdúrà lẹ́ni tó gbọ́wọ́ sókè wàá máa ṣàdúrà lẹ́ni tó ṣe pé ìwọ kan òfin tí gbọ́n tó ń fẹnu tọrọ. ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ tó nípa ó ní pé Allahu Rabbul Alamin ó ń gbọ́ gbogbo tó ń tọrọ yóò sì dá ọ lò bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nítorí pé ọlọ́run ọba tó ń pè Qarib nítorí pé ọba tó ń pè Mujib ọba tó súnmọ́ ni tí sì máa dá ni lò ọlọ́run kọ́ da gbogbo wa lò eléyìí yóò fi hàn án ipe tó ń ti bí ọlọ́run ọba ti ṣe ń bẹ lókè àga ọlá rẹ̀ ní òkè gbogbo ẹ̀dá tó dá síbẹ̀síbẹ̀ ó tún súnmọ́ wa tayọ ọba àti ṣe lérò lọ tá a bá sì pè yọ̀ dá wa lò eléyìí tó túmọ̀ sí wípé níbo la wá fẹ́ máa wà lọ ọba tó súnmọ́ wa níbo la ń wà lọ àti kò jìnnà sí ọ kí ló dé tọ́ ọ sọ pé tó ọba ti dá ìka pàtó kò sí pè é ọba tó súnmọ́ eléyìí túmọ̀ sí pé àpò oríire tá a jẹ́ mùsùlùmí ẹni tó sọ ipe táwọn ọba sì dé àyè kan pàtó àdúrà òféèsè ṣé mùsùlùmí ni yìí ṣe mùsùlùmí ló máa ń sọ bẹ́ẹ̀ yìí ṣe mùsùlùmí ló máa ń sọ bẹ́ẹ̀ yẹn nítorí pé ọlọ́run ọba wa ní gbogbo ibikíbi tó bá wà ó ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ní gbogbo ibikíbi tó bá wà ọlọ́run ọba yìí súnmọ́ ọdún bó ti ṣe lérò lọ ǹjẹ́ tó bá ṣe pé ọlọ́run ọba yìí súnmọ́ ọdún bó ti ṣe lérò lọ ó sì ń bẹ pẹ̀lú rẹ̀ gbogbo kíbi tó bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ kí wọ́n á ní ọ̀nà kan lóminú nígbà tó bá ti àdúrà nípa àdúrà rẹ̀ ò ní gbà kẹ́là àdúrà rẹ̀ ò gbà. gbogbo orí tó bá ti bẹ lọ́wọ́ ba lópin ìgbà tí o bá ti jáyè tẹ́gbìn wà alihamudulilayi ọlọ́wọ́ bá yóò gbàdúrà rẹ̀. eléyìí tó túmọ̀ sí pé sẹ́yìn kan bá sọ pé àfi lọ sídìí àpáta kan pàtó kó tó di pa wọn pàtó kórìkọ abẹ lọ àfikà dé àyè kan ọ̀tọ̀ kó tó di pa àtọrọ dá ń fẹ́ á sọ pé eléyìí kò sí nínú gbàgbọ́ àwọn mùsùlùmí eléyìí kò sí nínú gbàgbọ́ àwọn mùsùlùmí. wọ́n ń lọ sí mẹ́kà ń lọ sí mẹ́dínà ẹnìkan wá ní báni bẹ́ẹ̀ lọ́run lọ́run kọ́ lọ́wọ́ bó bu ọba láti rí kó sànù wa ẹ sọ pé kò burú ṣùgbọ́n nílé ẹ̀yin náà ẹ má gbàgbé ara yín kò burú ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má gbàgbé ara yín lé torí kò síbi tá táì ti gbàgbọ́. lẹ́yìn náà àbùrọ̀dá àdúrà yẹn dúró dìgbà tó bá dé Mẹ̀dínà tọrọ níbikíbi tó bá wà ọlọ́wọ́ bá pọ̀ kí ó sì dán lọ. nítorí pé ọba yẹn ọba tó ṣe é pé bí èdè ti ṣe jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó táwọn ẹni tí ti ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ti pọ̀ tó gbígbọ́ àdúrà ẹnìkan kò dín lọ́wọ́ láti gbádùn ẹlòmíì sísentí ẹnìkíní ń fẹ́ kò dín lọ́wọ́ láti sentí ẹni ìgbẹ̀yìn fẹ́ lásìkò kan náà torí pé tó bá fún kálukú wa ní tá à ń fẹ́ ànífẹ́ kò dín kankan kù nínú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àyàfi bí abẹ́rẹ́ bí ó ti ṣe dínkù nínú mi òkun tá a bá rí bọ́ nínú mi òkun tá a wá yọ kú o kí ni ó mú kú mẹ́ kò lè rí nkankan mú kú mẹ́. torí de eléyìí báyìí má ṣe ra rẹ̀ jẹ́ ọ̀kan nínú ẹni tí wọ́n máa pe ọlọ́run ọba wa torí pé ọba tó ń pè yẹn ń súnmọ́ má ṣe ra rẹ̀ jẹ́ ọ̀kan nínú ẹni tí wọ́n máa rábàbà níwájú ọlọ́run tí wọ́n máa tọrọ gbogbo tí máa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé ọba tó ń pè yẹn ọba ti máa dáhùn ni tó bá ṣe pé gègé kọ̀wé ló ní gègé kọ̀wé yẹn sì ti tán tó ṣe pé tàdá tó wà nínú rẹ̀ ti tán íǹkì tó wà nínú ẹ̀ ti tán ó lówó tó fi ra gègé mi ẹ ọlọ́run ọba pé ọlọ́run bòmí láti rí ní tí màá fi ra gègé mi bẹ́ẹ̀ tó bá ṣe pé ìsánẹ́tẹ̀ ń dáná nílé yín lọ́tán bẹ́ẹ̀ ọlọ́run ọba kọ́nà wọn bó bu ọ láti rí nítorí òfin ra ìsáná mi bẹ̀rẹ̀ látòrí tó kéré jù títí fi dóore tó tóbi jù gbogbo ẹ̀ tó bá fẹ́ tọrọ ta ló máa tọrọ lọ́dọ̀ rẹ̀ allah idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah nígbà tó bá tọrọ máa tọrọ lọ́dọ̀ lọ pàtó máa wá ìrànlọ́wọ́ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ta ni allah lọ́dọ̀ lọ́wọ́ bá. àwọn sábẹ́ wọ́n bi anabi wa muhammed sallallahu alayhi wa sallam léèrè wípé aqaribu rabbuna fanunaji am ba'idun fanunadi afẹ́ tọrọ lọ́dọ̀ lọ a sì fẹ́ pé ọlọ́run ọba wa ẹ dákun ẹ sọ fún wa tí ọlọ́run ọba wa súnmọ́ wa ni ká máa pè déédéé àbọ̀bá tó dìnà sí wa ni ká máa kígbe pè é tó súnmọ́ wa táwọn pè é déédéé àbó jìnà sí wa kákígbe pè torí pé wù wá pé ká pè kọjá wa lò àwa máa báwo ló ti ṣe rí sí wa tó jìnà ní àbó súnmọ́ ọlọ́run bá ti sọ àyà kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ni wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an. فليستجيبوا لي lèyọ̀mìnú bí làálẹ́hùn yọ̀ṣọ̀dọ̀ tí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi ìgbésẹ̀ mo jìnnà ni àbí mo súnmọ́ táwọn lóhùn ìgbé mo súnmọ́ wọn mò ń sì máa jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n mẹ́jẹ̀mú táwọn dá mi lóhùn gbogbo tí mo tọrọ kí wọ́n ti kọ́ ọmọ sí kí wọ́n sì gbà mí gbọ́ kọ́ lè bàjẹ́ ni tí ó mànà subhanallah eléyìí fi hàn wá pé ọlọ́run àwa ń ọba tó súnmọ́ ni ìwọ́n sì mà kọ́ ọlọ́run ọba tó ń pè ọlọ́run ọba tó ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó súnmọ́ ọkàn rẹ̀ ọbalẹ̀ àbí òní balẹ̀ yọ balẹ̀. pàtó ń sì ń pè yẹn kìí sọ ọba tó ṣe pé àsìkò kan ń bẹ tó ṣe pé tó ọba pè àbọ̀ tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ò ní balẹ̀ tó wà bízì tọ́lọ̀ ọba nu kàlà la ilaha illallah gbogbo ìgbà tó bá pè é ọ̀dọ̀ lò gbogbo ìgbà tó bá nípa pé èèyàn àsìkò kan yóò wà nílé àsìkò kan kò ní sí nílé àsìkò kan yóò wà nílé yóò bízì àsìkò kan ó lè wà less busy ó lè wà less busy kó ló ń sùn sá kó ti rẹ o ṣùgbọ́n náà wọ́n bá wa kìí rẹ̀ kìí sùn kọ́dà ń fẹ́ pé tó ń bá ń tọrọ kankan ọmọ àtẹnu mà torí pé kìí sọ lọ. bẹ́ẹ̀ níjọ́ kan àwọn sàábí wọ́n bẹ lórí ìrìn àjò wọn kígbe kọlọ wọn kígbe kọlọ ya allah ya allah anabi ni irba'u ala anfusikum irba'u ala anfusikum ẹsẹra yín jẹ́jẹ́ o ẹsẹra yín jẹ́jẹ́ fa innakum la tad'una asam la tad'una asamman wala ghaiba ọba tẹ́ ń pè kìí ti adi títí kìí gbọ́rọ̀ kìí sì ti ọba tí kìí fi gbà kan bá kìí ṣe ọba tí kìí gbọ́ kìí sì ṣe ọba tí yìí fi gbà kan bá gbogbo ọba tí ọba kan ọba yọ gbọ́ kìí sì ṣe ọba tí kìí kìí sì ṣe ọba tí kìí gbọ́ ó máa ń gbọ́ torí de eléyìí ẹ ṣàánú ara yín ẹ sì ra yín pẹ̀lẹ́ eléyìí ló túmọ̀ sí pé nínú òfin ẹ̀sìn Islam àwọn òbúkátà ká máa ṣàdúrà ká gbóhùn sókè pé olúwa ooo lẹ́yìn báwọn kan ṣe máa ṣe kẹlà nítorí pé ọlọ́wọ́ bá wa tá à ń sìn ọba tó súnmọ́ wa ni tó ti pé tá a bá pè yóò dá wa lóhùn ọlọ́wọ́ bá dàpọ̀ máa dá wa lóhùn ọlọ́wọ́ bá ràn wá lọ́wọ́ láti lè máa pé májẹ̀mú tí yóò mú ọ máa dá wa lóhùn ní kíákíá torí de eléyìí eléyìí fi hàn yín ipe ńgbà tó bá wà nínú mọ́tò táwọn ìjẹ́jọ wà nínú mọ́tò táwọn á wọ̀ láàrin tọ̀ aládùá àdúrà pàkín àdúrà pé ẹ fẹ́ sí fa tọ sọba ní kẹ ṣàdúrà pé ẹ fẹ́ sí ọsọ pé o ti ṣàdúrà o ti ṣàdúrà àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá àti pé sọlọ alẹ nàbí kárìm àbí bẹ́ẹ̀ kọ́ kìí ṣe lẹ́yìn wọn gbọ́dọ̀ ṣe lẹ́yìn ẹ̀kọ́ mẹ́sẹ̀ bí dáa. wọ́n sọ pé o ti ṣàdúrà torí pé ausman nígbà tí wọ́n tó bá ti gbéra báyìí ìwọ ti ṣàdúrà. ó ti a tí Ànábì sallallahu alaihi wasallam tó ń dá máa ṣe tá a bá fẹ́ rìnrìn àjò. الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرين وإنا إلى ربنا لمنقلبون أجبه بيلو تسيدي قاري wọ́n ti sàdúrà yẹn wá ní àgbọ̀ ṣé ẹ̀yin lára ṣe fún tóyè ṣé ẹ̀yin lára ṣe fún ẹ ọ̀yẹ́ká gbọ́ ká máa sàmì kò burú èyí táwọn àti máa ṣe àti tí wọ́n bá sọ yìí pé ok wọ́n hmm, ní wọ́n ṣàdúrà wọn náà ti ṣàdúrà so bóyá a lè rí resort lórí ìrìn àjò yìí o lórí kankan ṣàdúrà o ẹni kókó ṣe kí ni o ẹ wọ́n máa yín mu sí wọn pé àwọn aláìmọ̀kan ẹ̀bí òye wa tó ń torí de eléyìí báyìí ó ń bùkátà ká gbẹ́sì Islam yìí torí pé kò sí wàhálà tọ́ nísìnyí ẹnìkan náà rú ọlọ́run báyà jókòó bìkan ọlọ́run sóore kan fún un wọn á ní tọ ilé tọ́lọ̀ kọ́ fún yìí o ẹ bó gbẹ lọ́wọ́ kọ́lọ̀ bó délé yọ lálùbáríkà o kankan o bóyá ń kọ́ lọ́lọ́ á mú ọ lọ́bẹ̀ tọ́ wọ́n ṣàdúrà ṣàdúrà lọ́nà tó ti pé wọ́n lọ gbọ́ ọ wá nínú rẹ̀ odò sí wọ́n lọ mà nínú rẹ̀ dùn bí odò wọ́n lọ mà ebi wọ́n ti ṣàdúrà láàrin rẹ̀ tọ́lọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó ti tó ud'u rabbakum gbẹlẹkodo wúwe ìhàsọ ẹ máa pe Ọlọ́run ọba yín lẹ́ni tí ń ra bàbà lẹ́ni tí ò gbóhùn sókè ẹ gbọ́dọ̀ máa pariwo sàdúà láàárọ̀ àti nírọ̀lẹ́ gbogbo àti bá fẹ́ sàdúà náà máa gbóhùn sókè. gbogbo láwọn àyè ibòmí kí ẹ bá lọ sùn wá sílà ṣèṣe láwọn àyè ibòmí ṣùgbọ́n kò sínú súnà ojoojúmọ́ kí ká máa sàdúà ká máa pariwo ká máa gbóhùn sókè ọlọ́run ọba wa súnmọ́ ó sì máa ń dá wa lóhùn ó máa ń dá àwọn ẹrú rẹ̀ lóhùn nígbà tí wọ́n bá pè gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe sọ yìí pé wa idha sa'alaka ibadi anni fa inni qarib tí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ní kíkọ́ lóhùn pé mo súnmọ́ ojú ibo da'wata da'i idha da'an mo máa ń jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí nígbà tó bá pè mí falyastajibu li káwọn náà yà dá mi wàlẹ̀ òmìnira bí wọ́n sì gbà mí gbọ́ làálẹ́kùn yọ̀ ṣùdún wọ́n lè bàjẹ́ ni tí ó mọ̀nà. bákan náà anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní iná lẹ́dí tad'unahu aqrabu ilà ahadikum min unuqi rahilatihi. màtáwọn sábẹ́ ń pariwo tí wọ́n ń kígbe anabi sallallahu alayhi wa sallam wọ́n ní dájúdájú ọlọ́run ọba tẹ́ ń pè ó súnmẹ́nì kan yìí ju ọrùn ràkúnmí rẹ̀ lọ ẹ̀rọ kí sèyàn bá gun ràkúnmí orí ràkúnmí ọ̀wà ń tòsí ẹni tó gùn ọrùn rẹ̀ súnmọ́ ọlọ́run ọba tó ń pè súnmọ́ ọjọ́ ọrùn ràkúnmí rẹ̀ lọ wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run ní àwa súnmọ́ ju kásán ọrùn rẹ̀ lọ ọlọ́run ọba súnmọ́ ju kásán ọrùn rẹ̀ lọ torí délé tó bá wù ọ́ sọ̀rọ̀ ọlọ́run láì dáa. ta ló ṣe òṣèrà rẹ̀ ni èèyàn ló lè sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa tóró ní òní rí ọgbà kan tí ó rí ọgbà mi fún gbogbo ọrọ rẹ̀ tó ń sọ ọgbọ àbí ọgbọ. ètò ọsọ jẹ́jẹ́ ọgbọ́ ètò ògbóǹsókè sọ ọgbọ́ wà á sírò qawlakum aw ijharu bihi innahu alimun bi dhati tọ́ba wù yẹn sọ̀rọ̀ tọ́ba wù yẹn gbóǹsókè alọ́lọ́ bẹ́ẹ̀ nù gbáyà yẹn tẹ̀ sí ọ̀mà. tó eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba wọn ó súnmọ́ wa gan-an ni ṣé eléyìí ń dẹ́rù bá wa ni àbí fi wá lọ́kàn balẹ̀ súnmọ́ wa gan ju kàtàn ọ̀run wa lọ tí ń dẹ́rù bá wa ni àbí fi wá láyà balẹ̀ méjèèjì báwo ló ṣe jẹ́ ìfini láyà balẹ̀ hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ṣe dada ìfiniláyà balẹ̀ pé gbogbo ẹni tí máa ń ṣe dáadáa ọkàn rẹ̀ ó balẹ̀ torí pé Ọlọ́run bá ti ń sìn ó súnmà torí pé Ọlọ́run bá ti ń pè ó súnmà torí pé Ọlọ́run ti tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ àmàdáni lóhùn ó sì súnmà ọkàn tí ó balẹ̀ ìdẹ́rùbani ni fún ta ni àwọn ọ̀daràn àwọn ẹni tó kọtọ náà tó ṣe pé wọn ò kẹtọ náà eléyàwó máa jẹ́ ìdẹ́rùbani fáwọn. tọ́ lẹ́yìn rẹ̀ وما ذكر في الكتاب والسنة من قربه لا ي... وما ذكر في الكتاب والسنة من قربه لا ينافي ما ذكر من علوه وفوقيته انتوا عن القرآن sì tún wá nínú súnà nípa kọ́lọ̀ ọba súnmọ́ wa kọ́ takò kọ́lọ̀ ọba ń bẹ lókè àgọ́ ọlá rẹ̀ lẹ́ni tó jìnnà sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọ̀dá lápapọ̀ láyé ibi tó wà pẹ̀lú pàápàá rẹ̀. ṣùgbọ́n ń bẹ pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ níbikíbi tí wọ́n bá wà ní tó ju ká san ọrùn wọn lọ. subhanallah torí pé òní ta ni allah torí pé òní ta ni allah wo léde yorùbá sọ pé etí ọba nílé etí ọba lóko etí mélòó ló ní méjì ọ̀kan ń bẹ ọ̀kan ń bẹ síbẹ̀ ni lẹ́yìn tó bá gé etí kan kúrò ọba wọ́n á fi kan lẹ̀ ń bẹ̀ wọ́n á jù kan tó kú ọ̀kan ń bẹ́ ń lé pẹ̀lú rẹ̀ sẹ́wọ̀n pé a àlébù rẹ̀ àbí èso àlébù ẹ̀yin náà sọ pé bó lẹ́ ṣe fele tì kan jọba àbí ẹ̀kọ́ ni àwọn fi kan tó kú ni tó kú báwò tọ̀ ìtumọ̀ pé etí ọba nílé etí ọba lóko ìtumọ̀ rẹ̀ kékeré ni pé ojú rẹ̀ dóko ambọ̀tìbọ̀tì etí rẹ̀ kọ́dà nílé gan tó wà kẹ́ mélòó lọ́mọ́. nínú àfihàn tó bá máa wà nǹkan mélòó lọ́mọ àìmọye nǹkan pamọ́ sí subhanallah ọba nìkan lọ́wọ́ arínúròde almuhaimin ṣùgbọ́n èèyàn ọmọ nǹkan káàfin tó bá wà wájú ẹ̀ nítorí wà wájú rẹ̀ gan ẹgbẹ̀rún nǹkan tó pamọ́ sí ń ó bá ṣàlàyé eléyìí sọ yìí pé ọba nílé etí ọba lóko lọ́ba máa wà wà ibi tí ò sí òun kò sí ń bẹ̀ ṣùgbọ́n tó máa pé tirẹ̀ wà bẹ́ẹ̀ nípa àwọn olófòfó wọ́n mọ̀ gbọ́rọ̀ lọ́ba àwọn agbẹ́fìlà àwọn agbẹ́bọ̀rùn wọ́n mọ̀ gbọ́rọ̀ lọ́ba ẹ̀sìn wọn tọ́tẹ̀lẹ̀ ara lè lágbádá ó tún ṣe báyìí ó tún ṣe báyìí ìtumọ̀ pé tirẹ̀ wà bẹ́ẹ̀ náà nù ṣùgbọ́n lọ́wọ́ bá ti wá ṣé ń special adviser on information kìnnì kankan àwọn olófòfó tí wọ́n gbọ́rọ̀ wá bá <laughs> ta Allah òfin tọpamọ sọlọ nítorí pé ọdọgba pẹ̀lú kọlọ ọba ni kápẹ nkankan pamọ́ sí nínú sẹmọ àbí nínú lẹ ọdọgba pẹ̀lú ipò ńlọsẹdá wa káwá kó wọn ṣẹ̀ṣẹ̀ ìfọwọmù ẹ ní kankan tó ṣẹlẹ̀ kó tó mà abọdọgba ọdọgba pẹ̀lú kó ńlọlọ torí ẹ ló ṣe jẹ́ pé àlẹ ìṣe ẹ tí ìwù ní wá èyí tẹ sí ìṣe níṣẹ́ nínú sẹmọ àbí nínú lẹ Ọlọ́run ọba mà kó tó di pẹ ṣe. ẹyẹ wo ẹnìkan ló fi joyè ìgbà èèyàn ìní ọ̀jẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún tọ́mọ bá jíròrò ajíròba bọ́ba gúnwà bọ́ba jíròrò bọ́ba dámọ̀ràn bọ́ba mùkọ́ bọ́ba jẹ́ka torí pé gbogbo nǹkan ọ̀hún bùkárà kó ṣùgbọ́n gbogbo èèyàn gbogbo nǹkan ń bùkátà ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bò ní alárànṣe kò ní olùrànlọ́wọ́ kò ní board of ministers kò ní board of board of advisers advisers la ilaha illallah allahu la ilaha illa huwa alhayyul qayyum torí pé ọlọ́wọ́ bá ní alqayyum ọba tó dá wa a tí kò bùkátà kankan ṣùgbọ́n tí gbogbo nǹkan bùkátà rẹ̀. torí di eléyìí eléyìí wọn máa fi hàn wá wípé ìwọ kú oríire tó jẹ́ mùsùlùmí wáhì àwọn olè yìí ọ̀jẹ̀ tẹlumi àti mùsùlùmí lọ ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ lórí Islam tó ṣe yẹn ọkàn rẹ̀ ó máa balẹ̀ àmọ́ kankan àtẹlẹ́ yìí wọ́n á sọ pé ọ̀dà kálíbà àmọ́ta lọ́wà lórí òdodo sọ̀rọ̀ pé báwọn olódo kèfèrí ṣe máa ṣe láwọn àlùkò kan tó sábà mẹ́ni tó wà lórí òdodo kò jojú ọ̀rọ̀ yìí ẹ̀yin mùsùlùmí tó bá ti jọ jímọ̀ yín ẹ ṣàdúrà yín tẹ̀ máa ṣe. báwo bójú ọ̀rọ̀ yìí àwọn ọmọlẹ́yìn bọ́ọ̀lù tó bá di sunday káwọn náà ṣe tiwọn káwọn bójú ọ̀rọ̀ bí òní rọ. àwọn onítàwọn káwọn náà mọ́jọ tiwọn àwọn eléégún káwọn náà mọ́jọ tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ipe ẹni tí òjò bá rọ̀ lẹ́yìn àdúrà tiẹ̀ ń jọ́yìn àjẹpọ̀ téèyàn bá ṣàdùà pé ìwọ Ọlọ́run bá wa rọ̀ sọ́kàn yín balẹ̀ sí pé àdúrà ti náà Ọlọ́run sádùà ọ̀rọ̀ rárá ni o òun tún kankankan ọgbà ọgbà ní bá ń gbélé ní bá ń gbọ́mọ ní bá ń gbé gbogbo nǹkan ṣé àdúrà tí lọ́gbà ní àbí ọgbà tádùn àwọn ọgbà àbí ọgbà kọgbà ah. tádùn àwọn ọgbà àbí ọgbà kọgbà kí wọn lọ sí fún wọn ọdẹ wọn ni ọdẹ wọn pé bọ́yọ́ lórí ibú ọpọlù yẹn ẹ̀ka àwọn kan wípé a àti tí àwọn bàbá ńlá àwọn ń ṣe lọ́nà ó fi islam lẹ̀ àtẹ̀tí bàbá ńlá wọn ṣe lọ́nà yóò di kèfèrí àbí òye wa torí pé ọ̀ká máa mà ọwọ́ pé o gbàgbọ́ kọ́nà ọba súnmọ́ a sì máa dáhùn kò túmọ̀ sí pé gbogbo ìgbà tí ọba ti wá tọrọ ọlọ́run wa ti ń tàn fẹ́ gangan fún ọ àbí òye wa torí pé n tó mú ọ̀pọ̀lọpọ̀ tó fi di mùnáfíkì ní islam tẹ́ bá pe ọ̀pọ̀lọpọ̀ pé kó wá kírun ní tí ó sọ pé láti ìgbà tó ń ti ń kírun ń bẹ náà kò fóun so àwọn ọjọ́ kan tó mú un lọ sí sòòrù wọ́n lọ pé ọmọlẹ́yìn pọ́ọ̀lù táwọn ń pariwo táwọn ń tẹ̀ra àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ń fọ̀rọ̀ lómi tọ́ mu ló ti gbájú ọ̀hún gbà ń ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ yóò bá fi Islam lẹ̀ ẹlòmíràn sì máa wò ó pé gbogbo jama yóò máa wọ sáfù alákọ̀ọ́kọ́ sáfù kejì sáfù kẹta sáfù kẹrin what is the benefit there? ẹ gbogbo àwọn kò sí ètò lè pààrọ̀ bàtà bẹ́ẹ̀rù àwọn míì ṣe rí nù so bí wọ́n ti wá tàn jáde mọ́sálásí nù wọ́n bá sọ ọdún ọmọlẹ́yìn sọ́ọ̀sì kọ́ ọmọ yìí pé ìwọ ń sin lọ́wọ́ nítorí nítorí kó o lè bá àti náà lọ́nà ṣe dá ọ ọlọ́run ọba òsín májẹ̀mú pé tọ́n bá ń sin wà lówó àbọ̀sẹ̀ májẹ̀mú tẹ̀ máa yà tọ́lọ̀ ti sọ pé tọ́n bá ń kírun wà lówó àìmọye tí ò kírun rí fọ́nà tó jẹ́ pé òun lówó jù àbẹ́ẹ̀ màbẹ́ àìmọye tí ò kí kalẹ̀ fọ́nà ọba rí tó ṣe pé òun lọ́lá jù láyé wa tòní bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ kọ̀ sòńtórí di eléyìí báyìí òun sí kò túmọ̀ sí pé olówó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti bèèzì kásílọ̀n sórí pé yóò bí owó and then tí o ẹ̀sìn yẹn ọba ti ní bí owó kí láǹfààní rẹ̀ eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí ọ̀pọ̀lọpọ̀ tó lówó tí tó sílọ̀n wọn àti sílọ̀n lórí pé ọlọ́run ọba pa wọn láṣẹ pé ó sin òun bí ìṣe pé wọ́n ń sin ọlọ́run torí kó wòye ọmọ bàtà tẹ̀lá ọlọ́run mẹ́jọ ọtán o mẹ́jọ ọtán o àbíbẹ̀ ẹ̀kọ́ ni àwọn tí ò ní kọ́ mẹ́jọ àná parí láì ní o mẹ́jọ àná parí láì ní o ẹ̀rí pé yọmọ pọ̀ nù òwe wọn pé ẹ bàbá ti kú ti ń bẹ ṣé ìrètí àlékún ìmọ̀ ẹni àbí ìrètí kíni tọ́ iná fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ máa ń pè sí di ẹ̀sìn Islam yóò kọ́ ọmọ òwò tó ń pè náà fi ẹ̀ ẹni tí wọ́n da aṣọ sí ni lọ́rùn gbogbo àwọn jalabia jalabia náà ni ń wọ ọ̀ka ó tún ní kémi náà tún wá jalabia lè mí rọ eléyìí túbọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ti bèèzì ẹ̀sìn sórí pé yóò jẹ́ alówó gbogbo ẹ̀sìn tí ọ̀bá ti wá níjẹ́ owó lówó ẹ̀sìn tẹ́lá kíyèsí eléyìí ló fà á ẹni bídíà ti rí ìjìjókòó púpọ̀ láàrin àwọn èèyàn tí oníbídíà kan bá jáde ní tó bá ní owó sẹ́yìn pé mọ́tò rẹ̀ lẹ̀kùn mẹ́rin ní lápọ̀n ọ̀tún lẹ̀kùn mẹ́rin lápá òsì abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó ṣe pé ẹ̀ ní rojú ta lọ́wọ́ àánú mọ́tò nǹkan sòtí àwọn mọ́tò bíi méjìlá tó tó tẹ̀lé wọn kún gbogbo ẹ̀ ní black àbí white. tó wá jáde títẹ̀ síbà rẹ̀ wá tó àti bí ìsí ọjà gbó. tí ọ̀pọ̀ kan nù rẹ̀ sì tó orí ọmọ tuntun. tẹ́gbẹ́ ká máa ń fà kan tó wá kọ́ lóun kejì ẹ̀ gbọ́kùtà. sẹ́ẹ̀ mọ̀ pé tó bá ní kí àwọn èèyàn tó bá ní kankan báyìí ni wọ́n máa ṣe tí wọ́n máa ṣe fóònù tí gbogbo wọn lóòdó lówó. sẹ́ẹ̀ mọ̀ pé mọ́tíláṣí ọ̀kọ̀ọ̀kọ̀ dáná nítorí kó ọmọ wò pé ah irú ọkọ tẹ̀yìn fi pè ọ lọ tó fi gbà bóyá kùsẹ̀ burúkú ni o ó lè jẹ́ kó lọ yá mọ́tò ni o ó lè jẹ́ pé ẹnìkan ló kó kẹ́ẹ̀ fún láti ṣe fọ́ wa nà ẹ̀fún yín o ẹni tẹ́ ẹ gbàdúrà rẹ gbà tó tún wá ní kẹ́ ẹ máa mú wá tẹ́ ọ gbàdúrà rẹ ọ̀gbà ni àmọ́ gbà kò kúkú gbà ó nítọ̀ àdúrà tó ń ti gbà látàrí pé ẹ̀rí pé ń gun garawa àdúrà tó ń ti gbà látàrí pé kó tẹ̀sùbá àkájọ tíra tó ń ti gbà látàrí kó gbé láwọn àníkan sórí ọwọ́ sọ pé àwọn ọ̀bùkátà kankan lọ́dọ̀ yín àbí òye wa ọlọ́ọ̀lọ́ ara wa sì yín ṣùgbọ́n tí a yọnu sí ẹ fún wa àbùkátà kankan lọ́dọ̀ yín ọlọ́ọ̀lọ́ ara wa sí yín àmọ́ tí ẹ bá yọnu sí ẹ fún wa àjíyà jẹ nítorí tó bá jẹ́ pé ẹ̀bùkátà kankan lọ́dọ̀ àfa ẹ kàn máa fún wa tíkẹ́ẹ̀tì pé wọ́n náà lọ gba mílíọ̀nù báyìí báńkì ni wọn náà lọ gba mílíọ̀nù báyìí wọn náà lọ gba mílíọ̀nù àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ akúṣẹ́ burúkú ọlọ yá mọ́tò ni wọ́n ń tẹ̀ yín jẹ. ẹ̀rí tí gbogbo náà tún di pé àbá kan làwọn tún bá lọ bọ́yọ̀ òun lè pé láháù ńlò òun torí pé láháù láti wà òun náà bá pé láháù ńlò òun àbí bẹ́ẹ̀ kọ́ ni omi ọ̀bá tún pé láàpù wájà ńlò òun omi ò bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ lẹ́bàá rí síbi dí tìrìtì subhanallah tí wọ́n bá wá ní mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún ńlọ́wọ́ si gbòòrò ẹ̀sẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ ìdíbẹ̀ gbọ́dọ̀ wọ́n mọ́tò kádùn ayé ó lè gbà wọ́n kó àbí wọn ní pẹ́ sẹ̀sọ́nà wàhálà wọn ti kó الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ẹsẹ̀rọ̀ nìkan fẹ́ ìtọ̀kùnlánu àwọn afá ìtọ̀kùnlánu torí àwọn olówó tí wọ́n ìpè kẹ́ẹ̀ẹ́nì látàrí pé ń tẹ̀lé wọn torí ẹ̀ ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ tó máa rà fà tí ń tẹ̀lé súnà tí máa rí àwọn ọ̀dọ́ tó ń tẹ̀lé súnà tó bá ti yọ owó yìí mú sí wọ́n kàn fi ń jìyà ni ẹ̀kọ́ ni wọ́n ni wọ́n fi ń jìyà ní kọ́dà ṣòkòtò wọn gan wọn ò rówó dá ṣòkòtò ṣòkòtò àbúrò wọn lọ́kùtù wọn tún wọ̀ àwọn sì ń wọ tẹ̀gbọ́n wọn àbí ẹ̀kọ́ tó ń torí pé ẹni tí ṣòkòtò tiẹ̀ wọ́lẹ̀ ó ń wọ tẹ̀gbọ́n rẹ̀ ẹni tí tiẹ̀ wọ́lẹ̀ ó wọ tàbúrò rẹ̀ so nítorí ìdè ilé ẹ̀rí pé tẹ́lá wọn mọ̀ báyìí jẹ́ wọn mọ̀ bú yín wípé tọ̀ súnà tí wọ́n ń ṣe nísìnyí òfin gun kẹ̀kẹ́ súnà tó ń ṣe òfin gun mọ́ṣíìnì àbí ẹ̀kọ́ ni ìwà ànìkìnì tí mọ́tò wọn á ló túmọ̀ sí pé ọ̀run rẹ̀ ọ̀dà ṣé mọ́tò wọn á túmọ̀ sí pọ̀ tó ń gbádùn láyé ọ̀pọ̀pọ̀ mọ́tò láyé yìí gan torí gbogbo tó ẹ kó fi jẹ ọlọ́mọ kó fún mọ́kánìkì bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni torí pé ńgbà èlò wọn èlò bọ́ six thousand mọ́tò lè dá wàhálà ní jẹ sixty thousand bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ apádà síta hàn torí ẹ̀ yọ lọ jẹ gbèsè sọ̀wálé èmi ò gbọ́ mọ́tò ọ̀wá ń bú mi ṣé nké bú ni kì í ṣe nké bú ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń gbọ́ mọ́tò lọ jẹ gbèsè. sọ̀bákẹ́ náà ìwọ ní ìsinyìí tó ń súnà tó bá ti rán ayé mú sí ọ́n ọlọ́run ti ròyìn ọlọ́run ọba sọ òdodo ọlọ́run ní innal amanu yadhakun ọlọ́run láwọn ọ̀daràn wọ́n máa fi àwọn olùgbàgbọ́ òdodo rẹ́rìn tí wọ́n bá ti yọ pé ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀ torí kọ́ lọ́ọ́ lọ dà wá ọmọ ń tà ń sè ọmọ ìta àti ìsè bá ṣe bò ní òrì ọlọ́run ní àwọn ọ̀daràn wọ́n máa fi àwọn olùgbàgbọ́ òdodo rẹ́rìn ni tí wọ́n bá ti yọ wọn àfi wọ́n rẹ́rìn gbogbo nǹkan náà ni ọ̀tọ̀ lọ́dọ̀ wọn bídíà bídíà wọn ní ọ̀tọ̀ làwọn sì ń jẹ́ ń tà wọn. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون تما قجا غغارا غغه وان فو غرا وان فو ينا لكن ارا لي رن onu nta wi tewo àti la wi ta sọ̀rọ̀ rẹ̀ tó bá ti fẹ́ kọjú sí ẹ káàárọ̀ ẹ káàárọ̀ tó ó sì ti ba tiẹ̀ jẹ́ ó ti sọ̀rọ̀ rẹ̀ láì dáa ọlọ́ni wa ìdá marubihim yatagharazun wa idha nqalabu èsì lójú títì nìkan o wa idan nqalabu ila ahlihim nqalabu fakihin. wọ́n á tún padà sílé lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹ títí ń yà mí lẹ́nu ní ìsinmi tàwọn sòkòtò sósòsò wọ́n tún dọ́rọ̀ wọn lé tí bí orúkọ máa wá bú àwọn olùmọ̀ máa bú àwọn súnà kò ní àwọn ìyàwó náà tún máa rẹ́rìn kí mo ti ẹ̀dúpẹ́ tẹ̀yìn ọ̀dẹ́rù wọn à òdúpẹ́pọ́ dára lọ́kọ̀ rẹ̀ ọlọ́run bá ní wọ́n ìdá márùn bíhìm wọ́n ìdá nkọ́nàbù ìlà ẹ̀hìnlẹ́gì mú nkọ́nàbù gbàgéhì yẹyẹ wọn wọ́n máa dá lẹ̀ lólé ẹ̀kọ́ tí wọ́n máa rẹ́rìn kékèké wọ́n ti dọ́rọ̀ àwọn alùsùn náà lẹ́nu. ìnà ọ̀húnlẹ̀ ìlà bọ̀ọ̀lù ọ dájú pàwọn eléyìí ti nà. wọ́n wí bẹ́ẹ̀ àbí wọ́n wí sọ pé kọ́ lọ mọ̀jú ní abilágbájá. sẹ́mi pé súnà ọ̀rọ̀ tí wọ́n máa bá yín sọ náà nù pé ìwọ ọ. pé ọmọ tó lágbájá lágbájá ọmọ irun tó ń ṣe. tó ni wọn lọ́nà mi torí pé wọn mọ alukur'an wọn mọ sunna anabi sallallahu alayhi wa sallam nítorí wọn lè fi sẹ̀rí náà ju ikpe ń jò wọn bí ọ lọ. tòbẹ́ ti dé sẹ́nu látàrí náà torí pé ẹ̀rí fìràwọ́nà nù sunna fìràwọ́nà làwọn ń tẹ̀lé sẹ́wọ̀n pé ńgbà tí musa dé tọ́lọ́lọ́ ń sọ lánàbì ọpọlọ fìràwọ́nà gbà pé alam nurabbika fina walida ṣe bí àwa látọ́jú rẹ̀ ńgbà tó wà ní polówó wàlẹ́bí sẹ̀fínà min umrika sinin tó sì gbáàrin wa fún àwọn ọdún pípọ̀ nù gbèsè ayé rẹ̀ mọ́ Musa ọmọ ọmọ Imrana wà fàálítà fàálítà kẹlẹ̀tì fàálítà tó fi ṣe tó ṣe tó fi sápò láàrin wa ọ̀nà wọn wà ló tún fi dà nábì ní ìsìn. bẹ́ẹ̀ ni súnà fìràwọ̀nà làwọn ọ̀pọ̀lọpọ̀ náà máa tẹ̀lé láwùjọ níjọ́ tó bá pè wọ́n lọ ọba fún mi nímọ̀ wípé kẹ́ ẹ máa sin náà lónìí kankan à ọlọ́fun ọ nímọ̀ lọ́mọ tó ṣe pé jí ẹyẹ àdàbà gbé ládùúgbò ní tẹ́lẹ̀ àbí tẹ́lẹ̀ nù ni tó ọlọ́run bá ti yí òun padà sí dáadáa nígbà à lè gbàgbé abẹ́gbàgbé àdàbà ya ọ̀kan olójígbé ńgbà náà yẹn nù <laughs> ò ní wọn ọpọlọ wọn wà lórí pé olè náà ta ni so ó ti mà ọlọ́run bá ti fọ̀nà mọ́ ìwọ wàá kún wọn bìrì dáadáa o lè yí rẹ́kọ́ọ̀dù tó wà lórí wọn padà so irú eléyẹ ẹ̀rí pé ẹ̀ ní sàfẹ́kù rẹ̀ láwùjọ tí wọ́n bá ti rí ọ ó lẹ́ni tó sì nà ní ọ wa ma ursilu alayhim hafidhin bẹ́ẹ̀ ni àrà wọn kí wọ́n máa bá wọn sọ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n máa sọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ pẹ́ ni ire ni wọ́n àbẹ́ níbú àrà wọn sí wọn. fal yawmal ẹdínà àrùnmí ọlùkùfárì yàtàkù lónìí ọjọ́ gbẹndé alùkìyàmà àwọn olùgbàgbọ́ òdodo ọmọ afa àwọn kẹfẹẹrí náà rẹ ni èwo ni ó dún yàn jù sẹ́wọ̀n pé láyé ń bí adúrọ́gba ni nítorí wọ́n fi ọ̀rẹ́ rìn láyé ń bí adúrọ́gba ó tiẹ̀ tún lè jẹ́ pé ìwọ gan láyé ń bí ọ̀rọ̀ rẹ tún dáa ju tiwọn lọ torí gbà tó ń fi ọ̀rẹ́ rìn ó lè jẹ́ pákúsẹ̀ burúkú lòun tó ṣe pé kò róúnjẹ àrùn jẹ́ ká tó pé tọ̀sán tó tá a lọ yẹ kó fi ra wọn rẹ́rìn gan láyé ìwọ lọ yẹ kó fi rẹ́rìn pé ìwọ tó ṣìnà tó ń tan rẹ jẹ kiri bastard tẹ́kí tó o bá kú bẹ́ẹ̀ yẹn níbo lọ́ wọ̀ wàá wọ́ náà nì. sòṣùgbọ́n wò fi rẹ́rìn mọ́ onífi ọrẹ́rìn láyé ń bì ọlọ́run wa ni fal-yawma alladhina amanu min al-kuffari yadhaku lónìí ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama àwọn olùgbàgbọ́ òdodo ọmọ wa fi àwọn kèfèrí náà rẹ́rìn. wàláhì tìmọ́mì ni ni ó dùn kèfèrí jù kí ló fà torí pé àsìkò tí múmi ní bá ń fi rẹ́rìn yẹn ọlọ́ni alẹ́ ọ̀rọ̀ ìkè ọ̀ndòrò lórí àgọ́ ọ̀la àgọ́ ọ̀la làwọn ọ̀rọ̀ gbọ̀kú sí báyìí wọ́n máa gbẹ ẹyin nìyẹn ah, ọwọ́ gbà yín wáyé tó ń torí pé lọ́jọ́ yẹn ìwọ́n ń bẹ lókè ìwọ́n ń bẹ lókè yóò mọ àwọ̀ ọ̀gbìn ha ẹni tá à ń pé èèyàn lásán ni ẹ wá wo ibi tó ń wà lónìí hal thawwaba al-kuffar ma kanu yaf'alu sẹ́ńtà àwọn kèfèrí ń ṣe tó pé wọn àbí ò pé wọn o pé wọn ó pé wọn ó sì yà jẹ nítorí tí wọ́n ṣe ó gbé wọn o gbé wọn fún yà ọlọ́kọ̀ sànù àwa torí de eléyìí báyìí ọlọ́wọ́ bá wa súnmọ́ wa ọlọ́wọ́ bá súnmọ́ wa o sì máa ń dáhùn o túmọ̀ sí pé ńgbà tuntun á jẹ́ mùsùlùmí yẹn tó gbé wa lọ di eléyìí yẹn ni pé kò túmọ̀ sí pé ńgbà tó ti jẹ́ o sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo pé tó o bá ti wá tọrọ pé ìwọ náà mọ̀ ń fẹ́ kó gùn mí lówó kọ́nà ó ti fọ́ lówó lẹ́ẹ̀kan náà kò túmọ̀ síbẹ̀. ṣùgbọ́n kọ́ ọ mà dájú sáká pé gbogbo ìgbà tó bá ti lè tọrọ nǹkan kan ọlọ́wọ́ bó fọ́ kì í ṣe dandan lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe dandan kọ́ jẹ́ pé nǹkan yẹn gangan sọ iye wa kì í ṣe dandan kọ́ jẹ́ pé gbàyàn kì í ṣe dandan kọ́ jẹ́ pé ń tọrọ gangan ọlọ́run ní tọ́ tọrọ ó sì lè fi nǹkan míì jà arọ rẹ̀ ó sì lè má fún ọ ní nǹkan ó lè má fi nǹkan míì rọ́pò rẹ̀ àmọ́ kọ́bọ̀ ọ̀dá ládàá pọ̀ bẹ́ẹ̀ kọ́ da dúró jíjọ́ gbẹ̀ndà kìámà torí ẹni tó bá pè ọlọ́run ó sin lọ́run ọ̀gbà ládàá kó sin lọ́run. èwo wá ló fún bẹ́ẹ̀ kò sófin bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí wípé ẹja pọ̀ ládùá gbogbo ẹni tó bá pọ̀ ládùá kò pàdánù kankan nítorí pé wàá gba ládàá pọ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́run bá fẹ́ ó tún lè ṣe ń tọ́ tọba fẹ́ o lè fi nǹkan mi dípò rẹ̀ fún ọ ó tún gba aládàá pọ̀ bẹ̀ owó ni wọ́n ń tọrọ àlàáfíà lọ́lọ́mọ kọ́ dáa jù fún o ó wọn lálàáfíà àlàáfíà ló ń tọrọ owó lọ́lọ́mọ kọ́ dáa jù fún ọ ó fún ọ lówó torí pé ọmọ kó tó ń bá fún ọ lálàáfíà wàá di kèfèrí àmọ́ tó ń bá fún ọ wọ́n sẹ́kù mùsùlùmí ó ti fi ọ fálẹ̀ jẹ́nà torí ẹ̀ ló fi jẹ́ pé tí èkú owó ló fi máa wù àárẹ̀ torí kó lè bá wà lè jẹ́nà ẹlòmíì àlàáfíà lọ́lọ́wọ́ bá fún torí pé ọmọ kótó ń bá fún lówó yẹn á fi kẹfẹ́rí sọ́lọ́wọ́ bá ṣùgbọ́n pẹ̀lú àlàáfíà rẹ̀ kò ní gbàgbé ọlọ́ yóò máa nílọ títí jọjọ kú rẹ̀ tòrọ́ lọ́wọ́ bá fẹ́ fàlùjẹ̀nà. ìmọ̀ ni wọ́n tọrọ ọlọ́wọ́ bá ti fọ́ lówó tó ti mọ̀ pé tó o bá nímọ̀ yẹn ìmọ̀ yẹn lónìí yóò fi takò tọ́lọ̀ tó fi ní ṣe tọ́lọ̀ ọlọ́wọ́ bá ti fi ọ fàlùjẹ̀nà ṣùgbọ́n tó bá lówó wàá ná sójú ọ̀nà ọlọ́ á ti sábàbí kọ wàlùjẹ̀nà ọlọ́wọ́ bá fẹ́ wàlùjẹ̀nà yóò sì fún ọ lówó torí di eléyìí wallahu ya'lamu wa antum la ta'lamu ọlọ́lọ́mọ àwọ̀ ọ̀mà ọlọ́mọ àwọ̀ ọ̀mà àwọn kan tọrọ tiwa ni ibi táwọn òkú orí wà là ń tọrọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n lọ́wọ́ bá lọ́mọ àwọ̀ ọ̀mà torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àdúrà tó kárí jù ó náà ní rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar wàláhi gbogbo orí ayé àtàkùn kìyàmà ló tó nù ọlọ́run gbogbo orí ayé àtàlùkìyàmà ló ti kó sínú ọlọ́run tó so orí ayé àtàlùkìyàmà fún wa. torí di eléyìí báyìí wọ́n á sọ pé lágbájá o á ẹni ọlọ́run tó tó kò sí lima kí ló fà wọ́n ní jọ́ tójú ọ̀rọ̀ tó gbọ́ sókè báyìí ojú pákó mbẹ́ kò túmọ̀ sí pé ẹni ọlọ́run tẹ̀tún pé ẹni ọlọ́run tó tó sí kò túmọ̀ sí o bákan méjì ni o lè jẹ́ pé lódodo ẹni ọlọ́run ó sì lè jẹ́ pé ẹni èṣù ni ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe ní ẹ̀dẹ́ kí ẹ bá túmọ̀ ẹ̀dẹ́ yẹn ó ní kó ọ̀daràn lèèyàn ọlọ́wọ́ bá wà á ṣe nǹkan tí ń fẹ́ fún nítorí kó lè bá sórí ìwà torí ti wà fún nítorí tọrọ tọrọ ọbọ ní kó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó lè ronú pìwàdà pé há ìwà tó ń wù ọ̀dà bí òye wa torí rẹ̀ ẹ jẹ́ pé òtún bá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọbọ ò sì pàkọọlẹ pé yóò sórí rẹ̀ fún abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ wọ́n wá sí ìdẹ̀kùn fún láti ṣe tí ó jẹ́ kíṣẹ́ rẹ̀ ó ṣe déédéé pẹ̀lú nọ́mbà alẹ́ tí wọ́n ti kọ́ fún Ọlọ́run ọba kọ́kọ́ nọ́mbà alẹ́ tó dáa fún wa torí de eléyìí báyìí eléyìí ó túmọ̀ sí pé ẹ má máa jẹ́rìí fáwọn èèyàn látàrí irú àwọn àṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́ sọ pé ẹni Ọlọ́run à ń bẹ lọ́nkọjọ́ ẹni Ọlọ́run kí ló fà á nítorí pé ìjọ kan tó ju ọ̀rọ̀ tó bẹ lọ Ọlọ́run bá ọ̀rọ̀ jù à ń bẹ lọ kọjá ẹni rẹ tó yé wa kí wá sí pé a gbà pé ẹni Ọlọ́run à ń bẹ lọ kọjá ẹni rẹ tọ bákan náà gbogbo eléyìí pé Ọlọ́run bá súnmọ́ wa èyí tó wá nù alukur'an àti sunna kò tako wípé Ọlọ́run bá ń bẹ lókè àgọ́ ọlá rẹ̀ kò sì tako wípé òkè gbogbo ẹ̀dá tó dá ló wà fa innahu subhanahu kí ló fà fi jẹ́ bẹ́ẹ̀ ó súnmọ́ wa pẹ̀lú ọmọ rẹ̀ ó sì bẹ lókè àgọ́ ọlá gbogbo ẹ̀dá tó dá kí ló fà fi jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọba lòun kìí torí pé ọba lòun kìí màláìka torí pé ọba lòun kìí ọba sọ pé kò sí nǹkan tó dàbí rẹ̀ nínú kò sí tá a lè ròyìn tọ́lọ̀ ẹ dàpọ̀ ẹ̀rù wò nínú gbogbo tí wọ́n ń sìn nínú gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọ̀lọ́ ẹ mú ọ̀kan wá nínú àwọn nǹkan wọ̀nyí yẹn tí ìwé rẹ̀ dàbí tọ́lọ̀ wọ́n ń sìn àbí wọ́n ń sìn yàn èèyàn wà tí wọ́n ń sìn ṣé ìròyìn rẹ̀ dàbí tọ́lọ̀ à ṣébọ̀ náà ń gbọ́ ọlọ́wọ́ bá ń gbọ́ ṣébọ̀ náà ń rí ọlọ́wọ́ bá ń rí sọ́jọ́ náà àbí ọ̀jọ́ náà ọ̀jọ́ náà torí pé rírì tẹ́lẹ̀ yìí ẹ̀dá rírì kan ni tó ní òdiwọ̀n ó ní limit gbígbọ́ tèèyàn ó ní òdiwọ̀n ṣùgbọ́n gbígbọ́ àti rírì tọ́lọ́ tó lòdìwọ̀n kò lòdìwọ̀n èèyàn ń sẹ̀mí abẹ̀mí lọ́lọ́run ọba wa sẹ́rù sẹ̀mí tọ́lọ́ tèèyàn rárá o kí ló fà torí pé èèyàn ò sí lánàá kò sì ní sí lọ́la òní lásán ní ń àtàná Atoni Atola àti láéláé ọlọ́run ọba wa yóò máa bẹ̀ ni. ṣé bíbẹ̀ yẹn jọra wọn wọn. èèyàn mà ọlọ́run ọba náà mà sẹ́rù mà tọ́lọ́run á ni tèèyàn kẹ́là nítorí pé ìmọ̀ àìmọ̀kan ní síwájú ẹ̀ ẹni tó bá gbà yí mọ̀ òun ò sì fi jẹ́ pé èmi mọ̀ o kò sì síjọ́ kan tí mo dá láì mà kan rí láyè mi kọ́ náwó ẹ̀ ní rí gbogbo apátákà àfà ọlọ́ni wàláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ló ń yọ yín láti inú àwọn ẹ̀yà yín nígbà tẹ́ ẹ̀ mọ̀ kankan ẹ̀ mọ̀ kankan nígbà tó lọ́n yọ yín kúrò nínú àwọn ẹ̀yà lẹ́yìn ìgbà tẹ́ jáde lọ́lọ́run ọba wa fi mọ̀ yín ní ní tó fi mọ̀ yín eléyìí fi hàn wá pé bí wọ́n máa ń sìn yàn sí ọ ẹni tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ́ yẹn sí ọ ẹni tí ń sìn wọ́n nítorí wípé ntí ò tó nǹkan kan ńlẹ̀ ń sìn ẹ̀fọ́ náà ọba tí ó ní agbára tó ṣẹ̀dá yín ẹ̀fílẹ̀ ẹ̀sìn tó bá jẹ́ kéègé àbí ìpẹ́ ni wọ́n ń sìn ẹ̀mú kan tí ròyìn rẹ̀ jọtọ̀ lọ kódà àwọn igi àti ìpẹ́ ń ní òyìn yàn tí ń sìn wọn kátó akọlọ tọdá yẹn gbogbo nǹkan ló ti jẹ́ pé wọn lọ́pọlọ ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ kọdájú pé wọn máa ń rò ẹni tó gbára dálẹ̀ níwájú òkúta òkúta tó tó ọba ṣubúlù yọ fọ́ orí rẹ̀ ni àbí ẹ̀ màbẹ́ ọ̀yẹ́ kó lè sàánù rẹ pé ń sìn mí náà àbí ni ẹni tí ń sin odò lè sàánù bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tó kìí sì gbọ́ torí ẹ̀ lọ́nà sí pé àwọn ni wọ́n sì nà jù. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة kò sẹ́ni tó bí ẹni tí ń pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ ẹni tí ò ní lè lóhùn jíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bẹ́ẹ̀ yánu farangada farangada fún kò lè bẹ́ẹ̀ ṣe tí pàlàpàlà fún bí ewé kókò kò lè gbọ́rọ̀ ẹ̀yin náà wo pátánà bíi Ibrahim tó sí àké gbogbo àwọn òòṣà yẹn tọ́wá gbé àké kọ́ èyí tó tóbi jù nù wọn lọ́rùn pé bóyá tí wọ́n bá dé wọ́n padà bí léèrè pé kí ni wọ́n ti fún yín tẹ́ fi fọ́ wọn torí pé ńgbà tó gà tó gbé àké kọ́rùn tí wọ́n sì rí pé gbogbo àwọn ọmọlẹ́yìn wọ́n ti wó bámúbámú ó yẹ kó lè bí ọ̀gá léèrè pé kí ló fàjà sògbà tá sì dé bí ọ̀gá yẹn léèrè wọ́n ní máa ń fa àlàhàdà bíi ta ló fojú àwọn ọlọ́run àwọn rí báyìí ọlọ́run lẹ pè wọ́n wọ́n tún wá fojú wọn tó wọn bá láwọn gbọ́ ọ̀sẹ̀mẹ́ iná sẹ́mẹ́ iná ni kọ́ọ̀lù lọ́wọ́ Ibrahim àwọn gbọ́ ọmọ kan ọmọ Ibrahim Ibrahim ń sọ̀rọ̀ gbogbo gbà ló dá sẹ́yìn wò. àwọn èyí tí wọ́n ti kó ẹbí àwọn léèrè pé ta ló fi mú yín dẹ́rìn báyìí èyí tí ò sì tí ì di wómúwómú ẹbí àwọn náà léèrè ni wọ́n gbé àkíkọ́ ọ̀rùn yẹn ẹbí wọn kí ni táwọn wọ̀nyí ti mọ̀ kó mẹ́sẹ̀ pé àwọn pa wọn. <laughs> wọ́n ní àtiwọ́n náà mọ̀ pé àwọn ẹ̀wọ̀n yìí sọ̀rọ̀ ẹ̀wọ̀n tí yìí sọ̀rọ̀ lẹ́sìn subhanallah inú ti jẹ́ pé tí kébèrè bá ronú wàhálà yóò gba ìsìlá nǹkan yẹn sọ̀rọ̀ ó sì wá ń ya wájú ẹ̀ kò lè gbọ́rọ̀ rẹ ẹlòmíì ó gbé ọlọ́run rẹ yóò gbé sáko gbogbo ibi tí bá ń lọ ọlọ́run rẹ wà lápò rẹ yóò yọ jáde ibi tí dákun ibi tí wọ́n wáyò ọ̀gá tí wọ́n wá bá tí ó gbọ́rọ̀ lẹ́nu mi ó ti gba tí ó fún mi ní tí wọ́n fẹ́ à tọ́lá ti tuntun kọ́ gáyé bọ̀ ó ti sáré sọ àpò ọ̀sọ̀ ọlọ́run sáko ó túmọ̀ sí pé orí kẹfẹ́rí ọ̀dájú kó pé nítorí pé tó bá ru àròjinlẹ̀ wàhálà àhìkọ́ bá mẹ́lòmí Allah torí di eléyìí eléyìí fi hàn wá wípé lẹ́yìn sẹ́kẹ̀mìtìlìhí ṣẹ́yìn àyè kò sí ń tọ́ da gẹ́gẹ́ bí ọlọ́run ọba láàfin nà òtíhì nínú àwọn àròyìn rẹ̀ wala fi ẹsẹ̀ àbí nínú pàápàá rẹ̀ wala fi af'alihi àbí nípa àwọn ẹsẹ̀ subhanahu wa ta'ala wala fi àbí nínú tọ́lọ̀ ọba lẹ́tọ̀ kò sí ń tọ́ dàbí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wa huwa aliyyun ọba tó ga lọ́lọ́run fi dùnúwìhì qaribun fi uluwìhì ọlọ́run ọba wa ọba tó ga ni tó ń tipó tó súnmọ́ wa ọba tó súnmọ́ wa ni tó ń tipá yìí tó ga lọ wa subhanallah ó súnmọ́ wa tó ń tipé òkè gbogbo ẹ̀dá ló wà ó sì wà lókè gbogbo ẹ̀dá síbẹ̀síbẹ̀ ó tún súnmọ́ wa kò sẹ́ni tó rí bẹ́ẹ̀ àfitá ni Allahu Rabbul Alamin eléyìí yóò fi hàn dájú sáká ìwọ tó jẹ́ mùsùlùmí wípé o kú oríire tí ọlọ́run ọba tí ọ ní mùsùlùmí ọlọ́run ọba tí wọ́n ń sìn kìí ti ọba tí wọ́n ń ṣe èméjì nípa rẹ̀ ọlọ́run ọba tí wọ́n ń sìn kìí ti ọba tó ṣe wípé èèyàn lè máa ṣe tàbí ṣùgbọ́n nípa rẹ̀ ọlọ́run ọba tó ṣe pé òun náà ló dá gbogbo nǹkan ni òun náà lọ́ba tí ń bẹ lánàá òun náà lọ́ba tí ń bẹ lónìí oní àlọ́ba tí ọmọ abẹ láéláé kò sí ọba mi ìtútọ́ láti fòdodo jọ́sìn fún àyàfó nìkan tẹ́nìkan bá jọ yàn nípa ọlọ́run ọba tó ń sìn tó ní kò sí kò sí nǹkan kan ju pé kó sàmì àdúrà lọ kò sí nǹkan kan ju pé kó sàmì àdúrà lọ pé tọ́lọ́run ọba bá ń bẹ kó bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sàmì. ṣé yóò náà ó ní kò sọ̀lọ̀ ẹ sọ pé kò burú àmì làǹfẹ̀kẹ̀sì tí ọlọ́run bá bá ń bẹ bá àti ṣe gbàgbọ́ lódodo tí sì ń bẹ kọ́ ba tiẹ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́lá mi kọ́ wá rí o. torí de ilé adúpẹ́ fọlọ̀ so àmọ́ nìsín wọ́n wá sọ fún ọ ìwọ́n wá sọ pé kò sí ọba míì yàtọ̀ sọ́lọ́ ọba ọ̀kan ṣoṣo kò sí ọba míì tọ́jú ọba òdodo tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba Allah àwọn náà wà ní kọ sàmì àdúrà tí ọba sí ọlọ́run míì tí tí tọ́jọ́ bò òdodo yàtọ̀ sí Allah wípé káwọn ọlọ́run mi tí àwọn ń sìn tí wọ́n bá jẹ́ ọba òdodo kí wọ́n bá tiẹ̀ jẹ́ ọba míì táwọn ń sìn yàtọ̀ sí Allah kí wọ́n bá tiẹ̀ jẹ́ ó ṣe àmì ọwọ́ àsìkò tó ṣe àmì yẹn kí ọba òdodo tèmi ń sìn tí ò lórogún tí ò lọ́bà kan kọ́ dàtí yín rú káyé yín kó rúru rárá kó rárá rúru kọ́tà mi náà gbogbo nílé sí tó ń torí pé Allah onìkan lọ́bọ̀ òdodo ṣùgbọ́n gbogbo nǹkan mi jọ ń sìn irọ́ lásán ni torí délé tọ́mẹ́dà ba'da al-haqqi illa ad-dalal kò sí ń tọ́sẹ́kù lẹ́yìn òdodo àfirọ́ adúpẹ́ fọlọ́n tó ṣe wá lẹ́ni ìmànà adúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí ọlọ́run bá kọ́ dà kọ́kọ́ mọ́ padà sáìdá eléyìí fi hàn wá ìgbé ọlọ́run bá wa súnmọ́ wa ó súnmọ́ wa ju ká tún ọrùn wa lọ ó súnmọ́ wa ju bí ọrùn ràkúnmí wa ti ṣẹlẹ̀ súnmọ́ wa lọ tá a bá gbọ́ ràkúnmí torí délé síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba yìí kúmá ń bẹ lókè àgbà ọlá rẹ̀ ní òkè gbogbo ẹ̀dá tó dá pẹ̀lú pàápàá rẹ̀ sísúnmọ́ tó wá súnmọ́ wa yẹn àti pé bá a ti sọ pé ó súnmọ́ wa ju ká tún ọrùn wa lọ ìtumọ̀ ni pé ó súnmọ́ wa pẹ̀lú òmà rẹ̀ ètò fi rán kiri ká gbogbo nǹkan ètò sì pé nǹkan kan lè pa á má sí báwo láti rò àní tá a ti ṣe ní ti ọlọ́run ọba mọ̀ pé tá a bá ṣe báwo ló ṣe àní tá a ti wù níwà ọlọ́run ọba mọ̀ pé tá a bá wù níwà báwo láti ṣe wù ọlọ́run ọba kọ́dà kókó sànù wa fọ́nrán wa lọ lórí ara wa kọ́rọ̀ ẹ̀mí wa fún àtìtẹ̀lé tiẹ̀ kó lè jìnnà sí ti tako tiẹ̀ kó sọ alọ́kan nínú ẹni tí wọ́n mọ̀ dáadáa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ kí lè yọ ọ́nà wa lọ lórí àtìsín náà ọba ní pàápàá bọ́lá wa ti ṣe fẹ́ kó lè wà jìnnà sáìdá èyí tó hàn àti èyí tó pamọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك